káàbọ̀ padà tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ètò ní ìlera lọ́rọ̀ lórí ìkànnì Kaftan television yorùbá lónìí a wà pẹ̀lú nọ́ọ̀sì mọ́rẹ́bíṣe títí lọ́pẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan tí wọ́n sì sọ fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa àrùn jẹjẹrẹ ikọ́ tí ó máa ń fa àrùn jẹjẹrẹ ikọ́ tí àwọn kan tó máa ń fojú hàn tí èèyàn bá ní àrùn jẹjẹrẹ àti àwọn nǹkan tí èèyàn inú mi gan dùn àti wà lórí ètò pẹ̀lú yín láyé ni. ẹ ṣe gan ni ká bẹ̀rẹ̀ ètò náà lẹ́kùnrẹ́rẹ́ kí lẹ lè sọ fún wa nípa nǹkan tí jẹjẹrẹ jẹ́ gangan. àrùn jẹjẹrẹ jẹ́ nǹkan tó máa ń ṣẹlẹ̀ táwọn sẹ́ẹ̀lì bá a máa ń pè ní divide ní èdè gẹ̀ẹ́sì pé tó ń bá ti tó ń bá divide like tó ń bá pín tó ń bá wá pín ní àpínjù ó lè ó lè yọrí sí àìsàn tó ń pè ní jẹjẹrẹ and ó ti wá ń gbòde kan báyìí ó jẹ́ àìsàn burúkú tí tó dẹ̀ máa ń pẹ́ kó tún lọ hmm. so nǹkan tí jẹjẹrẹ túmọ̀ sí nìyẹn ká tiẹ̀ kàn sọ ní kúkúrú a lè fàágùn jù yẹn lọ ṣùgbọ́n. ẹ ẹ lè bá wa fàágùn jù yẹn lọ kó lè yá àwọn ará ilé dáadáa. ok ẹ ṣe olóòtú àrùn jẹjẹrẹ jẹ́ àrùn tó kàn lè farahàn ní ibikíbi ní ara ní ẹ̀yà ara hmm. ṣùgbọ́n ó máa ń ní àwọn àmì àfihàn kankan tó máa ń wáyé they say signs and symptoms hmm. ní èdè òyìnbó tó máa ń mú wáyé kó tún ṣẹlẹ̀ bíi kí ara kankan bíi kí ẹ̀yà ara kankan kókàn wú hmm. it's swollen like it swells so. Uh, tẹ́lẹ̀ ìbá ṣẹlẹ̀. yóò wú níbi tí àìsàn jẹjẹrẹ òun náà ti mú yàn. á eh, eh, eh, hmm. wú níbi tí àìsàn jẹjẹrẹ yẹn ti fẹ́ bẹ̀rẹ̀ ó lè wú bọ́ nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé nígbà míì àwọn ó lè jẹ́bi tí ó fara sí hmm. téèyàn ò kí tètè fi àkíyèsí yes tí ò fojú hàn like àwọn irú ilé tó bá ṣẹlẹ̀ níbi ibi àwọn ibi tí oúnjẹ ti ń digest like nínú digestive system ń sìn ṣe mọ̀ pé a lè rí yẹn a kàn tiẹ̀ máa dàgbàsókè díẹ̀ hmm. díẹ̀ àwọn cells ni o bọ́lọ́n dẹ̀ ṣe dá cells yẹn ni pé kó máa dàgbàsókè kó dẹ̀ máa divide at the right time bọ̀ kò ń ṣe pé bọ̀ tí cancer bá ti fẹ́ wá wọlé ìyẹn àrùn jẹjẹrẹ ó wá máa á dàgbàsókè láyé òdì á hmm. jẹ́ kó dàgbàsókè ju bó ṣe yẹ kó dàgbàsókè lọ á dẹ̀ tún tàn ká gbogbo ẹ̀yà ara ó dẹ̀ lè ṣe ara ní ìjàmbá ní ọ̀pọ̀lọpọ̀ tó máa ń yọrí sí ikú téèyàn yẹn ò bá tètè mọ̀ tí ò bá dẹ̀ tètè ṣe àtúnṣe tó bá yẹ kó ṣe. èyí jẹ́ pé ẹni tó bá ní àrùn jẹjẹrẹ tí kò hmm. mọ̀ pé òun ní àìsàn náà hmm. tí ò sì lọ ṣe àmójútó hmm. ó súnmọ́ kó ń kú. dáadáa o lọ́pọ̀ ìgbà tó bá ti dé stéèjì kan tí àrùn jẹjẹrẹ yẹn bá ti dé stage kan ó máa ń pa èèyàn ọ̀hún ni hmm. and kíyàn tètè mọ̀ ní lẹ̀rọ ẹ̀ lẹ̀rọ most times kéèyàn tètè mọ̀ ní ẹ̀rọ ẹ̀ because tó bá ti ń dé stage kan wọn kò tiẹ̀ tí wá ní sí nǹkan téèyàn lè ṣe sí mọ́ ju pé kún ṣàkàn tiẹ̀ máa fún yàn láwọn oògùn táti ẹ̀ jẹ́ kí ẹ̀mí ẹ̀ lè gùn díẹ̀ hmm. àbí táti ẹ̀ lè jẹ́ káwọn ìrora yẹn lè lọlẹ̀ sí i àwọn nǹkan tó kàn máa ń ṣe nìyẹn bọ tó bá jẹ́ pé ní ìbẹ̀rẹ̀ ló ti tètè mọ̀ lèèyàn yóò tètè lè mọ̀ wọ́n lè ṣe surgery hmm. wọ́n lè ṣiṣẹ́ abẹ ìmí lè gba iṣẹ́ abẹ ìmí kàn lè ní di radiography uh, eh, I mean radiotherapy sorry eh, nǹkan téèyàn lè ṣe nìyẹn ìmí wọ́n lè ní ìdàtí lè yọ kúrò ìgbà míì gan wọ́n lè lo oògùn sí but most times nǹkan tó máa ń sọ pé kéèyàn ṣeṣẹ́ abẹ ó máa gbé kúrò wọ́n tiẹ̀ hmm. yọ apá ibi bẹ̀yẹn kúrò ní ẹ̀yà ara pátápátá. tí wọ́n yọ apá ibẹ̀ kúrò. bẹ́ẹ̀ ni like hmm. ó lè ní ìdí pé kó ó lè túmọ̀ sí pé kó yọ apá ibi ibi tí kòkòrò yẹn àbí àìsàn jẹjẹrẹ yẹn ti bẹ̀rẹ̀ yẹn yẹn tí ò bá ti tàn ká gbogbo hmm. ara ìyókù. ìtẹ́ eh, ẹ̀ sọ yìí ló jẹ́ kí n mú ló jẹ́ kí n rántí bíi pé ìgbé ẹ̀ bá níbi jẹjẹrẹ ọmú mm-hmm. tó bá jẹ́ ọmú kan nǹkan tó máa ń fà tó máa fi ń gé kúrò nù. bẹ́ẹ̀ ni mà hmm. nǹkan tó máa ń fà nìyẹn wọ́n lè wọ́n lè nídà ti yọ ọmú yẹn kúrò pátápátá but tó bá jẹ́ bí at the earlier stage nígbà míì irú ọmú tẹ́ sọ yìí ó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú bíi kóró nínú ọmú bọ ẹ mọ̀ pé ẹlòmíì ò ṣàkíyèsí pé kóró wà lọ́mú òun hmm. torí èyí ló ṣe sọ pé lẹ́yìn ọjọ́ mẹ́ta àbí márùn-ún téèyàn bá parí nǹkan oṣù ẹ̀ tán ọmọ obìnrin kó yẹ ọmú ẹ̀ wò hmm. ó ní bó ṣe máa ó ní ó ní ó ní bó ṣe máa ń wa wò so téèyàn bá ti rí kóró yẹn ó dáa kéèyàn tètè lọ sí ilé ìwòsàn bọ̀ ọ̀pọ̀ tó máa ń ṣẹlẹ̀ ní pẹ̀lú mi àkọ́kọ́ ti ya oríṣiríṣi lu oríṣiríṣi kò lè lọ ìgbà tó bá máa dé ilé ìwòsàn ó ti lè pẹ́ hmm. bọ̀ tó bá tẹ̀ tó bá jẹ́ ìgbà míì ó ti lè wọ́n lè nídà ti yọ ọmú kan ìgbà míì ó kàn lè jẹ́ kóró yẹn nìkan ni wọ́n á kàn yọ tí wọ́n á lọ ṣe test tá a fi mọ̀ bóyá kóró yẹn ní kánsà o àbí kò ní kánsà ìyẹn àrùn jẹjẹrẹ ọlọ́run á ràn wá lọ́wọ́ ṣá. àmì o àlejò wa ẹ mẹ́nu bà kinní kan lẹ́ẹ̀kan pé téèyàn bá mọ̀ pé irúfẹ́ àrùn náà ń bẹ lára yẹn kéèyàn tètè lọ ilé ìwòsàn láti pé kán tètè wá nǹkan àbí méjì kan wá ṣe sí ẹ sì mẹ́nu bà surgery ní èyí tí èyí tí ń jẹ́ iṣẹ́ abẹ ṣé ǹjẹ́ tí ẹni tó bá ní àìsàn jẹjẹrẹ tó sì lọ ilé ìwòsàn tó sì ṣe iṣẹ́ abẹ ǹjẹ́ jẹjẹrẹ òun náà ò ní gbérí mọ́ lára onítọ̀hún. Hmm olótú lọ́pọ̀ ìgbà tó bá ṣe iṣẹ́ abẹ fún yàn ni tó bá jẹ́ ilé tí kò tí kò tí ò tí tàn kárí gbogbo àgọ́ ara kò yẹ kó gbérí mọ́ mo lo kò yẹ ni kò yẹ <laughs> mm. because ẹlòmíì wọ́n máa ń ní níbi irú ìran wọn àwọn tí about eh, àrùn jẹjẹrẹ ni pé ó tún lè padà hù Hmm. bọ́ tó bá ṣiṣẹ́ abẹ yẹn kò yẹ kó padà hù mọ́ torí kò ń ṣiṣẹ́ abẹ nìkan ni wọ́n á ṣe tó bá ṣiṣẹ́ abẹ yẹn tó wá tún láwọn oògùn téèyàn yẹn á tún lè lò ìtura àwọn mìíràn tó tún fi kún un. Eh, eh, bẹ́ẹ̀ eh, so most times wọ́n máa a máa ń rí dájú pé àbí kí n sọ pé ó máa ń rí dájú pé ǹjẹ́ nílé ìwòsàn pé gbogbo nǹkan tó bá yẹ kéèyàn yẹn ṣe la ṣe tí àìsàn yẹn ò ní tún fi padà wá mọ́ bẹ́ẹ̀ ni nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn bọ̀ lọ́pọ̀ ìgbà tó bá ti ṣeṣẹ́ abẹ yẹn kan padà wá mọ́ wọ́n máa ń fún wọn ní five years survival rate hmm. so lẹ́yìn five years ni èèyàn yẹn ó possible kéèyàn yẹn má ní mọ́. irúfẹ́ mélòó àìsàn jẹjẹrẹ gan-an ló wà. Hmm. àìsàn jẹjẹrẹ tó wà pọ̀ ó dẹ̀ pọ̀ oríṣiríṣi. Hmm. <laughs> ó tiẹ̀ wá débi pé kò sí ẹ̀yà ara tí ò fẹ́ lè sí but it's preventable sometimes like èèyàn lè yàgò. so sometimes tẹ́ ẹ fi sí yìí ń jẹ́ pé kì í ṣe pé gbogbo ìgbà náà lèèyàn lè dẹ́kun àìsàn jẹjẹrẹ. Mm, téèyàn bá ṣe àwọn nǹkan míì ó lè ó lè mórí bọ́ Hmm. like ó lè má ní Ana mo ń sọ torí pé ẹlòmíì ẹmọ ti sùn hmm. Pe àṣé òun nìkan ni bọ <laughs> àìsàn jẹjẹrẹ àìsàn tó lè ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni hmm. tó bọ ó máa ń láwọn nǹkan míì ó máa ń sọ pé idiopathic that means mo sọ pé eh, nǹkan tó dídì ń fà èèyàn kan tiẹ̀ lè sọ pàtó. sọ pé pé nǹkan báyìí gan ní pé òkè bí èèyàn tó bá ń mu sìgá téèyàn bá mu tí ńlá mu jù hmm. èèyàn ń lo àwọn oògùn kan bí èèyàn tó ti ń lo àwọn bíi ọṣẹ tó máa ń bó àwọ̀ ṣe oríṣiríṣi hmm. èèyàn lè sọ pé tọ̀ ó ń ba sẹ́ẹ̀lì wọ̀nyẹn jẹ́ àyìn àwọn sẹ́ẹ̀lì tí bọ́lọ̀ ṣe dání pé kó máa dàgbà sókè kó máa divide kó máa ṣe oríṣiríṣi bọ̀ tó bá ti wá ń di pé kòkòrò ti fẹ́ máa wọ̀ ti fẹ́ máa di a máa divide excessively like a máa gbéra sókè lódìlódì tó dẹ̀ lè fa ìjàmbá ìjàmbá sí ara ọ̀rọ̀ yìí ń dàbí ẹni tá a fẹ́ sun jẹ tó tún fi pupa ara ni mm-hmm. <laughs> ó dà ẹ ẹ tí bá mi mẹ́nu bà oríṣiríṣi àrùn jẹjẹrẹ oh, tó wà. ẹ má bínú olótùú àwọn bíi àrùn jẹjẹrẹ ká tiẹ̀ sọ ní kúkúrú bíi oríṣiríṣi ló wà ó lè wà ní inú digestive system it could be anywhere it ó lè jẹ́ ó lè wà ní eh, intestines táwọn olóyìnbó máa ń pè ní intestines mm-hmm. ìyẹn. àwọn inú ẹ̀dọ̀ ara àwọn fùkù kidney oríṣiríṣi nǹkan. ó lè wà nínú ẹ̀dọ̀ hmm. tí eléyìí tó máa ń wà nínú ọmú wà jẹjẹrẹ tí ó máa ń wà ní ìsàlẹ̀ ilé ọmọ wà ní cervical cancer àti hmm. ẹ̀tún prostate cancer náà dẹ̀ wà tó máa ń wà nínú àwọn ọkùnrin ọkùnrin like ó máa ń wà nínú prostate tí ó máa ń develop sínú prostate àwọn ọkùnrin tó máa fi ń sọ pé tọkùnrin bá ti ń pé forty o kó máa ṣe àwọn àyẹ̀wò kankan hmm. torí ó lè wà níbi ibẹ̀ kó má dẹ̀ mọ́ ìyín ń jẹ́ fún gbogbo ọkùnrin gbogbo ọkùnrin tó bá ti ń wọ ọgọ́jì ọdún that's forty years forty years tó bá ti ń wọ ọgọ́jì ọdún kọ́mi lọ máa ṣe àyẹ̀wò ara wọn hmm. and obìnrin náà wọ́n rọ pé tóbìnrin bá ti bẹ̀rẹ̀ sí ní bímọ àbí tó bá ti ń ní àṣepọ̀ ó lè lọ ṣe àwọn àyẹ̀wò kankan torí cervical cancer náà tiẹ̀ ti wá ó ti wá wà ń tà ó ti jẹ́ nǹkan tó yẹ pé ó wà nígboro mm-hmm. gan-an táwọn èèyàn ò dẹ̀ ní mọ̀ ohun tí tó bá di ìgbà tó bá ti. tó gbẹ ẹgẹjigẹ eh, lára. Eh, ẹ hmm. ṣe olóòtú ìgbà yẹn làwọn èèyàn míì ṣe tún mọ̀ àdíngbà yẹn ó ti lè fẹ́ máa pẹ́ jù hmm. so tóbìnrin bá ti ń tóbìnrin bá ti ń bímọ bí obìnrin tó bá ń bímọ àbí tó bá ṣáà ti ń wọ́n sọ pé tó bá ti wà sexually active hmm. yes pé kó lọ́ọ́ máa yẹra wọn wò and breast cancer náà kéèyàn máa ṣe breast self examination kó máa yẹ ọmú ẹ̀ wò àbí kó lọ ṣe àwọn àyẹ̀wò nílé ìwòsàn. obìnrin náà lè yẹ ọmọ rẹ̀ wò nílé fúnra rẹ̀ kò ní ìdíjẹ́ lọ ilé ìwòsàn kó tó di gbẹ nípa ẹ fẹ́ yẹ ọmọ ara yín wò mhm. tẹ́ bá ti rí pé nǹkan kan ń bẹ nínú ọmọ yín tó yẹ pé kò fi yín lọ́kàn balẹ̀ ẹ tètè gba ilé ìwòsàn lọ. bẹ́ẹ̀ni olótú oríṣiríṣi oríṣiríṣi ló wà ó lè wà ní ó lè wà nínú àwọn ẹ̀dọ̀ kidney anywhere ló lè wà nínú ara ṣùgbọ́n ó lè ó lè ó tiẹ̀ lè wà nínú ojú ó lè wà ní. ó tún lè wà nínú ojú. ó lè ó lè ó lè ẹ mọ̀ pé cell ni ó dẹ̀ máa divide but the only thing is eléyìí bọ́lọ̀ tiẹ̀ ṣe dá cell pé kó máa divide eléyìí tí wá divide láyé ọ̀tọ̀ because kò ń ṣe bọ́lọ̀ tiẹ̀ ṣe dá ara nìyẹn nìyẹn pé kó ṣe máa gbéra sókè. So bóyá kí n lo ìyẹn pé bó ṣe máa yẹ kó máa gbéra sókè ò ti ń gbéra sókè lódì lódì lódì lódì lódì lódì yóò jẹ́ pé ó ti pọ̀ ju bó ṣe yẹ kó wà lọ ó ti pọ̀ ju bẹ́ẹ̀ ni olótùú ó dà ẹ mẹ́nu bàǹkà lẹ́ẹ̀kan pé kíyàn bá tètè ṣàkíyèsí pé òun ní àìsàn jẹjẹrẹ kó tètè lọ ilé ìwòsàn ó dà ìgbà mélòó gan-an làìsàn jẹjẹrẹ lè wà lára tólúwarẹ̀ ò sì ní mọ̀ ṣe ǹjẹ́ oṣù ni ọdún ni ìgbà wo gan-an ló lè wà lára èèyàn tó yẹ pé ẹni olúwarẹ̀ olúfẹ́ ẹni náà kò ní mọ̀ pé àrùn jẹjẹrẹ wà ní ara òun. ẹ ṣe olótú àrùn jẹjẹrẹ lè wà ní ara fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ọdún. <laughs> ó lè wà ní ara fún ọ̀pọ̀lọpọ̀ oṣù kéèyàn yìí má dẹ̀ mọ̀ tí ó sì ní ṣàkíyèsí nǹkan kò sì ní ní lára. tí ó kàn rò pé ẹ mọ̀ bíi kéèyàn fẹ́ ní malaria hmm. kó rí dẹ̀ máa fọ́ hmm. normally náà téèyàn bá ṣiṣẹ́ jù ó lè lórí fífọ́ àbí kéèyàn fẹ́ ní bí high blood pressure kórí máa fọ́ ẹ mọ̀ pé nǹkan tó lè fa ẹ̀fọ́rí pọ̀. ó pọ̀. so èèyàn kàn lè rò pé ókè. àbí torí wàhálà torí fẹ́ ní ilé ẹ̀sìn ibi iṣẹ́. àbí torí wàhálà ni àbí hmm. torí ilé akọ̀tì ẹ̀ lè rí tàbí ṣùgbọ́n kan tó lè wà nínú ibẹ̀ so èèyàn kàn tiẹ̀ lè má rò pé àbó òun ni àbó òun kọ́. Hmm. so nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn ó lè wà ní ara fún ọ̀pọ̀lọpọ̀ ọdún àbọ̀pọ̀lọpọ̀ oṣù and nígbà míì ò tiẹ̀ lè wà nára kéèyàn dẹ̀ máa rí kéèyàn má ṣàkíyèsí pé bíi kí ọkùnrin pé kóró wà wà lára òun kóró náà lè wà lára hmm. kóró kan lè wà lára anywhere ó kàn tiẹ̀ fẹ́ fọ́ọ̀mù ní èèyàn míì tiẹ̀ lè rò pé nǹkan ló jẹ òun bìbẹ̀ á hmm. dẹ̀ máa dàgbà sí ó dẹ̀ lè má ṣòwọ̀n tí tó bá di láti tó ti gbẹ̀rẹ̀gẹ̀dígẹ̀ tó ń lára hmm. ó dá ìpele mélòó gan-an ni àrùn jẹjẹrẹ ní. àyàn máa ń retí ẹ pé láti stage zero to four hmm. ìyẹn láti òdo sí mẹ́rin mẹ́rin ṣùgbà tó bá ìwà ní àwọn bíi ìpele òdo ìpele kan èèyàn lè má ṣàkíyèsí ẹ̀kọ́ tó tiẹ̀ lè má para lára bọ̀ bó ṣe ń wà yẹn ó ń gba àyè tiẹ̀ lọ́ní hmm. bọ̀ téèyàn bá tètè ṣàkíyèsí e, téèyàn tẹ̀ tètè yọ ní ìgbà tó ìwà níbi ìpele òdo àbọ̀yọ kan yẹn iṣẹ́ díẹ̀ la but ó bá ti ń wọ ìpele kejì ó ti tún ń gbèrè gẹ̀dìgẹ̀ ó ti ń súnmọ́ àwọn àwọn ẹ̀yà ara mi tó súnmọ́ apá ibi tó wà hmm. tó bá ti ń wọ bí ìpele kẹta wọ́n sọ pé ó máa ń pè nǹkan ní lymph nodes òun ló máa ń bá èèyàn ja ìjà inú ara èèyàn hmm. ló máa ń bá táìsàn bá fẹ́ wọnú ara àwọn lymph nodes yẹn ni bí kó jẹ́ bí àwọn sójà ara hmm. ló máa ń bá èèyàn ja ìjà gbogbo ẹ̀ báwo ló ṣe ń pè é àìsàn inú ara àìsàn inú ara so òyìn gangan láfẹ́ táfẹ́ target tádẹ̀ fẹ́ wọnú nífẹ̀ẹ́ so tó bá ti wọ bíi stage three á ti fẹ́ máa wọnú àwọn lymph nodes yẹn by the time tó bá máa wọ stage four ó ti ó ti fẹ́ wọ gbogbo ara èèyàn yẹn tó ti ń débi tí ò yẹ kó dé by day wọn ò tiẹ̀ ní fẹ́ ṣe surgery fún iṣẹ́ abẹ fún yòòyìn mọ́ wọ́n kàn tiẹ̀ fẹ́ fún yòòyìn lóògùn because by that time ibo pàtó ló fẹ́ ṣe iṣẹ́ abẹ yẹn sí hmm. ṣé tó bá lanú ẹ̀ tó wọ́n á tún bẹ̀rẹ̀ sí ní la gbogbo ibi tó tó tún wọ́ sí ni ìyẹn yìí ń túmọ̀ sí pé ìpele kẹrin òun gan-an ló lágbára jù tó bá sì wà ní òdo tàbí kan eh, ó sì ṣe é lògùn sí mm-hmm. tó jẹ́ pé ìpele òdo yẹn àbí kan tó má sì ṣe iṣẹ́ abẹ lórí rẹ̀ Eh, ó sì yìí ṣeé ṣe kó yẹ pé irú jẹjẹrẹ náà kò ní gbérí mọ́ lára onítọ̀hún bọ̀ tó bá ti wọ pele kejì àti ibẹ̀ ni wàhálà ti ń rúwọ́ bí ti ń rúwé bọ̀ díẹ̀díẹ̀ ìpele kẹta ìyẹn ò túmọ̀ sí pé àwọn sójà tẹ ni wọ́n ń bá àìsàn náà já wọn fẹ́ kó wọlé wọ́n ti ń give up díẹ̀díẹ̀ tó bá ti wá dé ìpele kẹrin. Hmm. ó ti gbẹ̀rẹ̀gẹ̀ sí gbogbo. bẹ́ẹ̀ ló ti wá. Uh, ǹjẹ́ ọ̀nà wà tó jẹ́ pé èèyàn sì fi lè dẹ́kun àìsàn jẹjẹrẹ. Hmm, ẹ ṣé olóòtú ìbéèrè ńlá lẹ béèrè kéèyàn bá lè dẹ́kun àìsàn jẹjẹrẹ ó máa ń sọ pé ká máa ṣe àwọn nǹkan kan bíi téèyàn bá ń mutí àbí tó bá ń mu sìgá ó máa ń jẹ́ kí ó máa ń fún irú àwọn àìsàn yìí láàyè hmm. àti ja ara ju èèyàn tí ò kì í mu lọ irú wọn máa sọ pé lung cancer ń ṣe èèyàn tó bá ń mu tó bá ń mu sìgá ó lè mu ẹlòmíì tiẹ̀ lè sọ pé ó lè mu oríṣiríṣi mu pálí oríṣiríṣi gbogbo ẹ̀ mọ́ra wọn gbogbo ẹ̀ mọ́ra wọn kò dẹ̀ mọ̀ pé òun ti ń sun lungs ń lọ díẹ̀díẹ̀ nìyẹn and bí kéèyàn máa mu tí èèyàn míì lè mu tí orí ó lè mu tí ó lè mu tọ̀ lálẹ́ ó lè mu tọ̀ <laughs> ó ń tú ara ẹ̀ sí nígbà téèyàn bá ń tú ara ẹ̀ sí oríṣiríṣi àìsàn ni kò tiẹ̀ ń ṣe jẹjẹrẹ nìkan ẹ̀ mọ̀ jẹjẹrẹ tiẹ̀ lè bẹ̀rẹ̀ bó náà lè bẹ̀rẹ̀ láti orí àìsàn kan tó wà lára hmm. ìyẹn lè fa jẹjẹrẹ náà wá èyí tí bá fẹ́ gbọ́ èyí tẹ̀sọ̀ yìí lágbọ́yé bíi téèyàn bá láìsàn bà nísìn àbá àìsàn kan tó sì tún jù bá lọ ó sì tún lè fa jẹjẹrẹ wá. ó sì lè fa jẹjẹrẹ because most ní ọ̀pọ̀ ìgbà Hmm. àìsàn yẹn á máa dàgbà sí á máa dàgbà sí kéèyàn túmọ̀ á ti di ńlá mọ́ lọ́wọ́ torí àwọn ọmọ pé téèyàn bá ti ṣàkíyèsí nǹkan lára ẹ̀ o kó tètè lọ ilé ìwòsàn kó lọ yẹra ẹ̀ wò tí ò bá sí kankan bẹ́ẹ̀ wọ́n á sọ tí nǹkan bá dẹ̀ wà ń bibẹ̀ náà wọ́n á sọ ṣùgbọ́n téèyàn bá ti fílẹ̀ ókè bí èèyàn tó ní èèyàn tó ní bíi typhoid tó kàn fílẹ̀ tí ò tí ò ṣe lọ ilé ìwòsàn tí ò lògùn lé rí rí bí tó tiẹ̀ tún lo àgbo àboríṣiríṣi mm-hmm. tí yẹn ò dẹ̀ lọ tó bá yá ibi tí oúnjẹ ń gbà kọjá nínú ara ibi tó yẹ kí oúnjẹ ti máa digest nínú ara á bẹ̀rẹ̀ sí ní wọ́n á sọ pé ó ń perforate ó ń lu ihò hmm. ìgbà tó bá yá tó bá lu èrè tán téèyàn yẹn ò bá tètè kú ó lè develop oríṣi because ara yìí náà ó fẹ́ ja ó fẹ́ bá àìsàn jà hmm so tó bá ti wá tára bá ti jà títí títí tí tó bá ti wá sún tó ti sú a máa oríṣiríṣi a máa wọlé sí hmm. ìgbà ẹni ara ẹni lè fẹ́ fọ́ọ̀mù òun fún ara ẹ̀ tiẹ̀ lè fẹ́ develop ó develop túmọ̀ hmm. because ibi tó ti ń jẹ́ àwọn sọ pé tí tí nǹkan bá ń jà lórí koríko àbáwò ló ṣe ń sọ pé koríko ibẹ̀ láfara jẹ àtẹ̀rẹ̀ méjì bá ń jà bẹ́ẹ̀ ni o hmm. apá ibi tí ìjà yẹn ti ń ṣẹlẹ̀ lágọ̀ọ́ ara láfẹ́ fara gbá so ó tún lè já sí pé kó nídìí sí àìsàn jẹjẹrẹ tí àbí obìnrin tó ṣàmọ̀ pé nǹkan tó ń ṣe ni òun ṣàmọ̀ ń tì tí infection infection ṣáá ìyẹn àìsàn bóyá ìbálòpọ̀ ni àbí tó ṣáà tún ti àìsàn ó ti lo gbogbo oògùn inú ilé ò dẹ̀ lọ sí ilé ìwòsàn èèyàn tí ẹ mọ irú nǹkan tó ń fa infection yẹn gan so ìyẹn náà lè ó lè jẹ́ pé àìsàn jẹjẹrẹ gangan ló fà á hmm. ó dẹ̀ lè jẹ́ pé torí pé èèyàn ni ò tírítì infection yẹn on time ó hmm. lè lead sí àìsàn jẹjẹrẹ mọ́yàn yẹn lọ́wọ́ ṣé mo dáhùn ìbéèrè yín. ẹ dáhùn rẹ̀ kódà ẹ dáhùn rẹ̀ dáadáa. ẹ ṣe olóòtú. ẹ amẹ́nubà irúfẹ́ àwọn àìsàn jẹjẹrẹ tá a ní ìbẹ̀lẹ̀ ti sọ àìsàn jẹjẹrẹ ọmú ẹ sọ cervical cancer ẹ sọ prostate cancer ẹ nínú gbogbo àwọn jẹjẹrẹ yìí èwo gan nínú rẹ̀ ló lágbára jù a lè sọ pé ilé ipa tó àbí kò ní ò lágbára jù kókó ni pé ká tọ́jú ara wa ká má kéèyàn dẹ̀ yàgò fún àwọn nǹkan tó yẹ kí ó yàgò fún hmm. lóòótọ́ gbà mí òun lè sọ pé àìsàn jẹjẹrẹ ọmú lé o ṣùgbọ́n pé bí ó súnmọ́ ibi heart ibi ọkàn ibi ọkàn àyà wa àbí ibi ọkàn wa ọkàn àyà wa gangan súnmọ́ ẹ̀mí ṣùgbọ́n gbà mí eléyìí tàti ẹ̀rù gan pé ó súnmọ́ ibi ó fún àyà gan tẹ̀mọ̀ hmm. pé ìyẹn èèyàn lè tètè mọ̀ hmm. because téèyàn bá bọ́rẹ̀ ilé àṣà àti ẹ̀ mọ̀ pé nǹkan kan ń ṣe òun àbí nǹkan kan ò ṣe òun ṣùgbọ́n irú cervical cancer tó jẹ́ pé ibìkan ló kàn sá sí téèyàn dẹ̀ lè rò pé àwọn nǹkan tó ń ṣe òun pé nǹkan míì ni tó dẹ̀ ti ń lọ hmm. tó ti ń dàgbà sókè sí tó dẹ̀ lè wà ń bibẹ̀ so a lè sọ pé kan báyìí pàtó ló burú ju ìkan kókó ni pé ká yàgò kún fún ká dẹ̀ tọ́jú ara wa ní àsìkò tó yẹ a lè má jẹ àwọn èso wọn sọ pé ká jẹ èso torí àwọn free radicals tó wà lára wa ní a nídìí àwọn èso àwọn ẹ̀fọ́ oríṣiríṣi nǹkan kan wọ̀nyẹn tátì ẹ̀ tún bá wa tátì ẹ̀ tún bá wa sọ gbogbo àwọn kí ló ń ti ń pè wọ́n pè ní free radicals tó lè bá wọn sọ wọ́n di aláìlágbára torí tó bá ti pọ̀ jù hmm. lára jàǹbá ló máa ń ṣe sí i àgọ́ ara ǹjẹ́ ara wa gangan fúnra rẹ̀ tí ara bá mókun ǹjẹ́ ó lè bá àìsàn jẹjẹrẹ jà fúnra rẹ̀ tí ó sì lò. ẹ ṣe olótùú ìbéèrè ńlá lẹ béèrè bí ara ṣe wà ó yẹ kí ara lè fún ara ẹ̀ jà fún ara ẹ̀ hmm. kó lè bá àìsàn jà ṣùgbọ́n ó máa ń ní ìpele tó máa ń dé ẹ ẹ rí i pé Eh, ayé ìsìn ni àwọn ìwọ ni àìsàn jẹjẹrẹ àtoríṣiríṣi mm-hmm. àìsàn tó tiẹ̀ ti wá ń gbòde kan sí. tó ti wọ́pọ̀ gan. dáhùn pé lómi ó gbé one plus years láyé àwọn mélòó ló wá ń lo one plus gan láyé <laughs> ìsìn because àwọn nǹkan tá à ń jẹ àtoríṣiríṣi hmm. ìgbé ayé wa ó ti jẹ́ kí àgọ́ ara wa kó kó eh, bí a ṣe lè bá bí ara wa ṣe lè bá báwo ló ṣe ń pè é àìsàn ìjà ara gan ti ṣí sílẹ̀ ara ti ṣí sílẹ̀ hmm. ara wa ò wá lè bá àìsàn ìjà bó ṣe yẹ mọ́ àwa mélòó gan la tẹ̀ ń jẹ nígbà ara gan ò lé hmm. ẹ mọ nǹkan tá à ń jẹ ìsìn gbogbo ẹ kó yá kó yá ni kò lè dàbí ńgbà tó yẹ pé wọ́n máa ń fọkàn balẹ̀ ṣe oúnjẹ wọ́n jẹ àmàlà wọ́n jẹ oúnjẹ àwọn alóúnjẹ alálùbáríkà àwa náà <laughs> bí bá ṣe bá ibi táyé yí sí náà là yí sí so ó yẹ kára lè bá àwọn àìsàn yìí jà ṣùgbọ́n ó lè má lágbára tó àti bàjá hmm. torí àwọn nǹkan tá a ti fàyè gbà gan sí ara wa ok irú èèyàn tó ti mu tí ẹ pé bó ṣe ń jí láàárọ̀ ọtí bó ṣe ń parí yẹn ó ti tún mu sìgá oríṣiríṣi kírìmù tá à ń lò hmm. like àwọn nǹkan ìpara ọṣẹ oríṣiríṣi nǹkan tá à ń mu tí ò bára mu hmm. tá à ń ṣe ìyẹn ò lè jẹ́ kí ara tún lè jà kó lè mókun àti jàmú ó ń gbá àìsàn jàmú torí ọ̀rẹ́dì ara yẹn ti wà olóyìnbó sọ pé ó ti wà exposed hmm. sí oríṣiríṣi ọ̀rẹ́dì ibi tágbára ẹ̀ bá dẹ̀ gbé mu lájàmọ́. lájàmọ́ hmm, bẹ́ẹ̀ ni nínú àìsàn jẹjẹrẹ yìí náà ni wọ́n ń pè nǹkan ní silent cancer ní yíyún jẹ́ jẹjẹrẹ tí ò pariwo hmm. kí lẹ lè sọ fún wa nípa yìí. Ah, silent cancer lè jẹ́ orí ó lè wà ní ibi tó bá farapamọ́ ní ara hmm. ó ní mo ń sọ lẹ́ẹ̀kan pé tó bá jẹ́ bí nǹkan tó ìwà ní ìta ara téèyàn ń rí téèyàn ń rí èèyàn ó ilé tètè fàkíyèsí pé àkíní ń bẹ lágọ̀ọ́ ara bẹ́ẹ̀ ni mà hmm. èèyàn lè tètè rí pé nǹkan ń yàtọ̀ lára òun o ṣùgbọ́n ilé tó lọ fara pamọ́ báwo lèèyàn ṣe fẹ́ mọ̀ téèyàn ò mọ ibi tó ṣe wà gan-an ní pàtó. so kò sí béèyàn ṣe máa mọ̀ tó dẹ̀ hmm. ṣe máa ṣe àkíyèsí àfi téèyàn yẹn bá kàn tiẹ̀ wá ṣàkíyèsí pé àwọn nǹkan ò ṣe déédéé lára òun lára òun ó kàn wá rí i pé bí ó ń lo oògùn sáwọn àìsàn kan kò dẹ̀ lọ ó wá lè sọ jẹ́ kóun gba ilé ìwòsàn lọ báyìí táwọn tó bá máa diagnose ẹ̀ wọ́n lè sọ pé àìsàn jẹjẹrẹ ni so ìyẹn ti fara pamọ́ already ó kéré cervical cancer tí mo sọ lẹ́ẹ̀kan mo pé kò ń ṣe nǹkan téèyàn lè ó lè wà ní àgọ́ ara for a very long year bóyá ibi téèyàn rèé tiẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní bímọ èèyàn tó ti bímọ bíi mẹ́rin hmm. bóyá àtìgbà tó dẹ̀ ti wà ní bóyá àgbà tó ti bẹ̀rẹ̀ sí ní bímọ ìyẹn tiẹ̀ ti wà ní àgọ́ ara ẹ̀ ẹ̀ wọ́n pé kò lè mọ̀ kò ń ṣe nǹkan tó wà ní. ibi tájú tó ojú tó ó nídìí kéèyàn máa lọ fún àyẹ̀wò torí ẹ̀ ló ṣe sọ pé kéèyàn lọ máa yẹ ara ẹ̀ wò bẹ́ẹ̀ ni olótú pé kéèyàn lọ máa yẹ ara ẹ̀ wò ní gbogbo ìgbà hmm. kéèyàn máa lọ sílé ìwòsàn tí ò bá sí ń bẹ̀ wọ́n á sọ pé kò sí tí kọ̀ọ̀kan bá dẹ̀ fẹ́ ṣe àìṣedéédéé ń bẹ̀ wọ́n á sọ fún pé kéèyàn máa. mọ nǹkan tí ó ṣe o torí pé nǹkan ti wà lára bóyá ológun ni bóyá wọ́n sì ṣe abẹ ni kó ní tòun tètè lè mọ̀ ẹ ṣeun gan ni àlejò wa ẹ ẹ̀yin ará ilé à ń bọ̀ ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn. káàbọ̀ padà ẹ̀yin ará ilé mo lérò pé ẹ̀ ń bá wa lọ ẹ̀ nǹkan kan kan tàbí kejì gbọ́ nínú nǹkan tí nọ́ọ̀sì wa ń bá wa sọ nọ́ọ̀sì wa ẹ mọ̀ pé ẹ̀ ń mẹ́nu báyìí pé àwọn àrùn jẹjẹrẹ ó lè wà níbi tí ojú èèyàn ò tò ó sì lè wà níbi tí ó yẹ pé ojú èèyàn sì ẹ̀ ní rí tó pé èèyàn sì ẹ̀ ní pé àrùn jẹjẹrẹ ń bẹ ní ara èèyàn àmọ́ náà tí nǹkan bá ṣe ẹ̀ wá wà ní ara èèyàn mo fẹ́ kẹ́ bá mi sọ fún àwọn ará ilé débi pé ó ní ẹ̀hún pé kò sí téèyàn bá ní àrùn jẹjẹrẹ ó máa ní àwọn nǹkan tó yẹ pé tó bá fojúmọ́ yóò tètè mọ̀ pé hmm, àrùn jẹjẹrẹ ní ilé yìí kéèyàn tètè mójútó kódà tó bá yẹ pé yóò sì ẹ̀ tí ì dé ilé ìwòsàn tó sà ní àwọn nǹkan tó yẹ pé tó bá fojú hàn èyí ó mọ̀ pé hmm, eléyìí ò sì ẹ̀ ní ọ̀rọ̀ kankan nú àìsàn jẹjẹrẹ ni kí iṣẹ́ ilé bá wa dárúkọ àwọn nǹkan náà fáwọn aráalé eh, oríṣiríṣi nǹkan ló lè wà téèyàn lè fi ṣùgbọ́n ká kọ́ láyé Hmm. kò ń ṣe gbogbo nǹkan tó bá ń ṣe wa ló túbọ̀ hmm, sí àrùn jẹjẹrẹ o kẹlòmíì má tiẹ̀ lọ́kù dérú. bí tẹ́rí bá fọ yín lásán tẹ̀wá sọ pé àrùn jẹ rárá o. ó ti wà ní ọpọlọ nù rárá kò ń ṣe gbogbo nǹkan láìsàn jẹjẹrẹ o ṣùgbọ́n ó máa ń ní nǹkan míì tó máa ń jẹyọ téèyàn lè fi rò pé ah, àbò òun ni kò tiẹ̀ hmm. téèyàn bá kàn dàdé jí tó rí pé ibì kan wú lára òun níbi àgọ́ ara òun wọ́n pé kéèyàn ẹ̀jẹ̀ ń lo breast cancer àrùn jẹjẹrẹ ọmú gẹgẹ bí àpèjúwe àpèjúwe téèyàn bá rí i pé kóró kan wà ní bí ọmú òun àbí ó wà ní ibi ẹ̀yà ara míì tó dẹ̀ yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀ ó yẹ kéèyàn fúnra sí kò ń ṣe gbogbo kóró ló túmọ̀ sí kéjẹ bẹ́ẹ̀. ó lè jó owó ń gbà mí ó lè jó owó àmọ́ ẹ mọ̀ yí pé kéèyàn kíyèsára nǹkan tí nọ́ọ̀sì wa fi ń sọ fún wa pé ká mọ̀ lọ ilé ìwòsàn ká mọ̀ lọ ṣàyẹ̀wò sódà á lè mọ̀ nǹkan pàtó gan-an tí ń bẹ ní ara wa mò ń gbọ́ yín. bẹ́ẹ̀ni kò ṣe gbogbo nǹkan tó bá jẹ́ kóró ló túmọ̀ sí àìsàn jẹjẹrẹ kóró míì kàn wà torí sẹ́ẹ̀lì tá à ń sọ lẹ́ẹ̀kan ó kàn gbéra sókè lódìlódì ó dẹ̀ kàn wà ń bẹ̀ ṣùgbọ́n kò láìsàn nú kò ní wá sọ ẹjẹ lo kòkòrò tá a fi yé wa kò ní kòkòrò nú so kò ń ṣe gbogbo kóró náà ló túmọ̀ sí àìsàn jẹjẹrẹ ṣùgbọ́n téèyàn bá kàn rí kóró lára òun kó tó tí ò dẹ̀ lọ nígbà tó yẹ kó lọ ó ti ń lo oṣù kan oṣù méjì kéèyàn tiẹ̀ dé ilé ìwòsàn kó lọ yẹ̀ ẹ́ wò kó lè mọ kópa tó tó ń ṣe òun dèyí téèyàn bá rí pé òun ń ṣe àìsàn kan tó ti ń pọ̀ jù ó hmm. ti lo gbálà ó in fact gan kò yẹ ká tiẹ̀ máa fún ara wa máa lo oògùn ó láwọn oògùn tí ó yẹ ká máa fún ara wa lò ṣùgbọ́n tẹ bá délé ẹlòmíì dókítà ò bá sọ pé kéèyàn lò. Hmm. Hmm. tẹ bá délé ẹlòmíì ẹrù ẹ nídàá ti bèrè pé ṣé ẹ jẹ ẹ ṣí chemist ni àbí kí ló ń ṣẹlẹ̀ gangan ṣùgbọ́n so téèyàn bá rí pé òun tọ́jú àìsàn kan kò dẹ̀ lọ kó lọ sí hospital kó lọ yẹra ẹ̀ wò bí èèyàn ń tọ́ ó rí pé bí obìnrin báyìí ó rí pé òun ò lè òun ṣáà ń treat infection ṣáà ó ti lo gbogbo ògùn tó kó lọ sí hospital èèyàn tó bá tiẹ̀ ti ń bímọ àbíyàn tó ti ń ibi téèyàn bá ti ń wọ bí wọ́n pé téèyàn bá ti wà sexually active èèyàn lè kó irú breast irú cervical cancer látọ̀dọ̀ ọkùnrin ó máa wà lára ọkùnrin yẹn ọkùnrin yẹn ò dẹ̀ ní kò ní mọ̀ kò dẹ̀ ní ṣe ní jàǹbá ṣùgbọ́n tó bá ti dé ara ojú ara obìnrin ó lè fa oríṣiríṣi jàǹbá ó máa ń pè human papilloma virus èyàn kan lè máa rò pé treat infection ó dẹ̀ treat all the time kò dẹ̀ lọ kéèyàn yẹn délé ìwòsàn kó lọ ṣe àwọn àyẹ̀wò tó tọ́ àbí tọkùnrin bá rí pé òun ò lè tọ̀ dáadáa prostate cancer yóò ti pé bí ọmọ ogójì ọdún hmm. kéèyàn yẹn má kàn rò pé hmm, bóyá òun kàn tó bá jẹ́ infection ti ẹ̀dẹ́ lé ìwòsàn jẹ́ kó bẹ́ẹ̀ wò ó tí yóò bá ti wò tán tó bá wà níbẹ̀ wọ́n á sọ tí yóò bá dẹ̀ sí wọ́n á jẹ́ kéèyàn yẹn náà mọ̀ tó bá dẹ̀ jẹ́ pé bí àìsàn tó kàn yẹ kéèyàn lo àwọn oògùn kankan sí ni wọ́n á kọ́ fún ṣùgbọ́n kéèyàn má sá fún ilé ìwòsàn kéèyàn dẹ̀ ṣàkíyèsí ara ẹ̀ kéèyàn má kàn fi nǹkan kan falẹ̀ àbí kéèyàn fi àwọn nǹkan kan kọ́kàn fojú tẹ́ńbẹ́lẹ́ pé. dókè hmm, wọ́n lè yóò ní. Hmm. kò dẹ̀ sí ń bẹ̀ tẹ́lẹ̀ kò yẹ kéèyàn kàn ọ́n kò yẹ kéèyàn kàn fojú tẹ́ńbẹ́lú ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ràn wá lọ́wọ́ a tún máa túbọ̀ máa kíyèsí ara wa sí. ẹ mẹ́nu bà kálẹ̀ kan ó sì dẹ́rù bà mí púpọ̀ mo sì mọ̀ kó àwọn ará ilé ìgbóhùn sì fẹ́ gbọ́ nípa rẹ̀ sí i àmọ́ pé prostate cancer yìí ń jẹ́ èyí tí mo ń mú àwọn ọkùnrin ẹ wá mẹ́nu bà yín pé tí irúfẹ́ ọkùnrin náà tó bá bóbìnrin lájọṣepọ̀ irú obìnrin tó bá lájọṣepọ̀ náà ó sì lè kó látara rẹ̀ ẹ ṣe olóòtú ẹ jẹ́ ẹ sọ yẹn dáadáa mm-hmm. mo mí pé human papilloma virus kò ń ṣe prostate cancer obìnrin ò ní prostate ọkùnrin ló ní prostate obìnrin ò lè kó prostate cancer and wọ́n fún ẹ̀yìn eh, kan tó fi ń bù tóbìnrin ní cervical cancer bẹ́ẹ̀ ni mà á nǹkan tó fi nǹkan tí káńsà fi yà ń lẹ́nu pé kò ṣe nǹkan téèyàn lè kó láti ara èèyàn kan àfi tó bá wà nù ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bóyá tó o ti ṣe bàbá èèyàn yẹn rí hmm. ó bọ́lá ó ti ṣe bàbá bàbá èèyàn kan rí àbó ti ṣe ìyá ìyá bóyá èèyàn ṣáà ti lè trace ẹ̀ pé wà nù ìran kan ó lè máa lọ bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé bí wọ́n máa ń kó wọn kó la bọ̀ èèyàn lè kó àwọn àrùn kan tó lè fà á tí mò ń sọ nípa human papilloma virus tó máa ń kọ́ sí cervical cancer ní ọ̀pọ̀ ọgbà ni pé hmm. ọkùnrin lè bí ọkùnrin kan ti bóbìnrin kan lájọṣepọ̀ tó ní àrùn yẹn àbọ́kùnrin yẹn tiẹ̀ ní àrùn yẹn ni á kàn wà lára ọkùnrin yẹn ó lè má ṣe nǹkan kan ó lè má ṣe jàǹbá sọ́kùnrin yẹn ṣùgbọ́n tó bá bóbìnrin míì lájọṣepọ̀ obìnrin yẹn lè kó obìnrin tí ò ní human papilloma virus tẹ́lẹ̀ hmm. ó lè kó human papilloma virus yẹn láti ara ọkùnrin àbóbìnrin tí ò bá ní eh, ọkùnrin kan tí ò bá jẹ́ ọkùnrin kan ló ń bá ń lájọṣepọ̀ ó lè kó látẹ̀dọ̀ àwọn oríṣiríṣi ọkùnrin yẹn náà ẹ mọ̀ pé àmọ́ àwọn obìnrin tọkùnrin yẹn náà àti lọ bá lájọṣepọ̀ kó tún wá bá ìyàwó ẹ̀ gangan lé àbí èèyàn tó ṣàn bá lájọṣepọ̀ tí ò hmm. dẹ̀ nílò rọ́bà ìdáàbòbò torí ẹ̀ náà lọ́dẹ̀ ṣe sọ pé kéèyàn máa gba vaccine tó bá ti jáde téèyàn bá ti ṣàyẹ̀wò tí ò bá ti sí ń bẹ̀ kéèyàn yẹn gbà àbí àwọn ọmọ wẹ́wẹ́ tí ò tí ì bẹ̀rẹ̀ ní tí ó ti wà sexually active kó fún wọn kó ń gbà á ìjọba ń sọ pé wọ́n fẹ́ẹ́ gbé jáde láìpẹ́ náà wọ́n á dẹ̀ gbé jáde náà Ọlọ́run ràn wá lọ́wọ́. Ah, ara àwọn nǹkan tí mo ń fa àìsàn jẹjẹrẹ àìsàn jẹjẹrẹ wà genetic yìí ti ń jẹ́ hmm. pé àìsàn jẹjẹrẹ jẹ́ àìsàn àjogúnbá hmm. ṣe é pé bí bóyá tí bàbá yẹn bí bàbá yẹn tó bá ní àìsàn jẹjẹrẹ ọ̀hún hmm onítọ̀hún náà sì tún lè ní. nọ́ọ̀sì wa ẹ ṣe gan ni ẹni tó bá wá jẹ́ pé àrùn jẹjẹrẹ ọ̀hún ti wà lára rẹ̀ tó bá jẹ́ pé ó ń lọ sí ilé ìwòsàn láti lọ tọ́jú ara rẹ̀ ẹ mọ̀ pé ẹlòmíì ò kàn lọ ilé ìwòsàn kò ní mọ nǹkan pàtó tó fẹ́ lọ bí dókítà pé dókítà nǹkan báyìí mo fẹ́ bí nítorí ẹ mọ̀ ẹni tó bá nírú àìsàn náà ó nídìí láti mọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa nǹkan tí ó wà nínú àìsàn náà àtàwọn nǹkan tó yẹ kó ṣe àti àwọn nǹkan tí kò yẹ kó ṣe kí lẹ lè sọ fáwọn tó ní àrùn jẹjẹrẹ náà tó yẹ pé tó bá ń lọ ilé ìwòsàn àwọn nǹkan tó yẹ pé wọ́n gbọ́dọ̀ dì mú tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n kọ kalẹ̀ ní pé ilé ìwòsàn ni mò ń lọ lónìí yìí o àwọn kan báyìí báyìí mo fẹ́ lọ bí dókítà mi. ẹ ṣe olótùú ìbéèrè yẹn ó ṣe pàtàkì o ṣùgbọ́n kò sí béèyàn kan bá ń lọ sí ilé ìwòsàn lọ gba ìtọ́jú wọ́n á ti sọ fún nǹkan tó yẹ kó dì mú hmm. àti ilé tí ò yẹ kó dì mú ṣùgbọ́n lọ́pọ̀ ẹ̀gbà máa ń rí i pé ẹlòmíì ẹ kò tiẹ̀ sọ fún wọn ni wọn ò ní fẹ́ gbọ́ hmm. ẹ ti bíi kéèyàn fẹ́ lọ bímọ ń sìn ó ti mọ̀ pé òun á ti fún pé ah ẹ kó aṣọ ọmọ dání ó ọmọ dání ẹ mú nǹkan bá ẹ múrò bíi méjì o ìkan hmm. lè dọ̀tí àtúnlò kan o sọ pé ẹlòmíì pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe sọ tó bẹ̀rẹ̀ nígbà antinata wọn hmm. wọn ò ní tí wọn ò padà ní kó nǹkan yẹn dání hmm. wọn yìí ṣe nǹkan tó so ní ọ̀pọ̀ ọgbà wọ́n ti sọ fún wọn ó máa ń ní dókítà tó máa ń yàn fún wọn àbíyàn tó bá rí ní ìpàdé wọn ìkẹyìn a ti sọ fún wọn pé òkè irú oògùn kan báyìí nìkan mú dání tó bá jẹ́ oògùn tó yẹ kán rà ni wọ́n ti wọ́n ti kọ sínú ìwé fún wọn wọn ò ẹ mọ̀ kó ń ṣe nǹkan téèyàn kàn lè sọ pé nǹkan báyìí ni kóyàn kó dání ó depend lórí àwọn ilé ìwòsàn tó ń bá lọ ìgbà míì wọn tiẹ̀ lè má mú nǹkan kan dání tó yẹ pé tó bá ti sanwó síbi bẹ̀ wọ́n á kàn lo gbogbo nǹkan tó ń bá nílò wọ́n kàn lò fún wọn ní aṣọ wọn nìkan tó bá máa nídìí pé wọ́n máa gbà wọ́n sílẹ̀ bí kan admit tí wọ́n tí wọ́n sí ilé ìwòsàn oríṣiríṣi wọ́n ti sọ fún wọn tẹ́lẹ̀ so ó depend lórí ilé ìwòsàn ilé ìwòsàn yàtọ̀ síra lẹ́wọ̀n wọ́n máa ti san wọ́n ti sanwó wọn á kàn fún wọn láwọn oògùn yẹn ní hmm. ẹlòmíì ò lè ní ìkóra àwọn oògùn ẹ̀ dání tó bá ti ń lọ àti àwọn nǹkan tó máa lò fún bí iṣẹ́ abẹ ló fẹ́ ṣe fún àbóríṣiríṣi bọ̀ nǹkan tó máa kó dání ó yàtọ̀ síra ní bí stage ẹ̀ bá ṣe wà àti ní hospital tó ń bá dé ilé ìwòsàn tó ń bá ń lọ ṣùgbọ́n nǹkan tí màá fẹ́ kéèyàn yẹn ní ni pé kó ṣàfọkàn ara ẹ̀ balẹ̀ àti hmm. ráwọn tó ní tó dẹ̀ tó yé hmm. adẹ̀ ẹlòmíì gan kò dẹ̀ ṣe pé ó le tó yẹn ṣùgbọ́n bó ṣe gbé sọ́kàn sí hmm and ẹlòmíì ti rò pé ayé tiẹ̀ ti pin ní. ti dópin tó kó òun ní àrùn jẹjẹrẹ. lọ ó ń ro oríṣiríṣi. a tún máa wá dọ́pọ̀ àrùn àìsàn míì sí lára. àti di oríṣiríṣi so aṣáàmà téèyàn yẹn nǹkan téèyàn yẹn bá gbàgbọ́ nú ẹ̀ kó di mú ṣinṣin kó dẹ̀ fọkàn ara ẹ̀ balẹ̀ hmm. kó dẹ̀ mọ̀ pé òun á bọ́ hmm. nínú ẹ̀ pẹ̀lú ìgbàgbọ́. pẹ̀lú ìgbàgbọ́ ní ọlọ́run kó di ọlọ́run mú kó fọkàn ara ẹ̀ balẹ̀ ó dẹ̀ máa gbàdúrà sọ́lọ́ hm. gbogbo nǹkan náà ní gbogbo nǹkan náà ló fẹ́ àdúrà ní ayé ìsìn tá a wà yìí ìjẹ́ ó ní irúfẹ́ àìsàn jẹjẹrẹ tó jẹ́ pé kò nínira nínú kò ní ní onítọ̀hún lára onítọ̀hún ò sí kò ní mọ̀ pé òun ní àrùn jẹ pé kúrà tó bá lọ ilé ìwòsàn táwọn dókítà bá sọ fún pé àrùn jẹjẹrẹ ń bẹ lára yín yóò mọ̀ rò pé àsóhun náà òun ò ní kankan kan ò sí òun lára ìjẹ́rú ẹ wá Hmm, tó bá ìwà ní bíi stage zero hmm. àbí stage one èèyàn yẹn lè má ní ó lè má ní wọ́n máa ń pè ní àwọn àmì àmì tó máa fi dá mọ̀ pé a ah, ah, ṣe ń ṣe jẹjẹrẹ jẹjẹrẹ lélẹ́yìí báyìí ó lè má ní àmì hmm. èèyàn tiẹ̀ lè máa lọ lálàáfíà kó máa ṣe oríṣiríṣi ṣùgbọ́n tó bá ti ń di àwọn later stage oríṣiríṣi la máa yọjú Hmm. àwọn nǹkan téèyàn ni ò ti ẹ̀rù tẹ́lẹ̀ nǹkan téèyàn ni bíi kéèyàn ṣáà máa ṣàìsàn ṣáṣá kó dẹ̀ ti lórí eh. oríṣiríṣi sí ṣùgbọ́n tó bá wà ní ibi àwọn stages tó ṣe bẹ̀rẹ̀ èèyàn lè má mọ̀ hmm. because ó ṣe ń divide ó ṣe ń gbilẹ̀ ni kò ń ṣe pé ó ti ó ti gbọ̀rẹ̀ gẹ̀ẹ́sì ó ti ó ti ó ti débì kan nú ara hmm. àbó ti tàn káàkiri so kò ń ṣe pé bọ́ <laughs> kò sí kò sí kí ká má tanra wa kò sí. àìsàn jẹjẹrẹ tí ò ní nira tiẹ̀ nínú. tí ò ní nira kọ́lọ́ má jẹ́ a rí. kọ́lọ́ mọ́ sì fara ni wá. kó má fara wá kò sí àìsàn jẹjẹrẹ tí ò ní nira kankan náà hmm. tó bá ti ń gbinlẹ̀ sí i ẹ à ń sọ̀rọ̀ àwọn àmì tó máa ń fojú hàn látẹ̀kan àmọ́ mi rò pé a ti sọ kọjá kókó tó máa ń yọ ní àgọ́ ara ẹ bá wa sọ fún ará ẹlẹ́kùnrẹ́rẹ́ àwọn nǹkan tó máa ń fojú hàn gangan téèyàn bá ní àìsàn jẹjẹrẹ yàtọ̀ sí kókó tó máa ń yọ lára yẹn yàtọ̀ sí kókó yẹn gan ó kàn máa ń yọ tó bá jẹ́ pé ìta ara ló wà ní ṣùgbọ́n téèyàn hmm. bá rí i pé ibì kan ń dun òun ṣá ó ti lo gbogbo oògùn hmm kó lọ ṣe àkíyèsí èèyàn míì kàn lè máa rí pé ó ṣáà ń rẹ òun ṣá àbí kó ṣáà rí pé òun ò kí ń lẹ́jẹ̀ ṣá hmm. àbí kó ṣáà rí pé òun ṣáà ń ṣàìsàn ṣá hmm. gbogbo ìgbà kéèyàn ní lọ sílé ìwòsàn kó lọ ṣe àyẹ̀wò oríṣiríṣi ọ̀nà ló lè gbà wá irú ọkùnrin tó rí pé òun ò lè tọ̀ dáadáa àbí tó rí pé ìtọ̀ máa ń jó òun nídìí ó dẹ̀ ti ṣe gbogbo test ó ti ó ti ṣe gbogbo àyẹ̀wò hmm. tó ti rí pé òun ò ní infection kò sí nǹkan kan eh, ó lè wà ní oríṣiríṣi ibi nínú ara bí èèyàn kò rí pé orí ń fọ́ òun gbogbo ìgbà àbó ṣàrí pé ó ti ń di lemọ́lemọ́ ó dẹ̀ ti rí pé òun ò ní ó ti rí pé ó ti lọ wò ó dẹ̀ rí pé òun ò ní eh, àìsàn ẹ̀jẹ̀ ríru ó ti ṣe gbogbo wọ̀nyẹn kó lọ sílé ìwòsàn. Hmm kó lọ ṣe àyẹ̀wò àbó tí ń ṣàìsàn sí gbogbo ìgbà kó lọ sílé ìwòsàn kéèyàn yẹn lọ ṣe àyẹ̀wò téèyàn bá ṣàtìrí pé òun ń ṣe nǹkan kan ń ṣe òun ní àgọ́ ara kò dẹ̀ yé òun bó ṣe ń ṣe òun kéèyàn má ṣe àfojúdi. Hmm. àfojúdi ń payàn o. kó lọ sí ilé ìwòsàn kó lọ ṣe àyẹ̀wò tó péye àyẹ̀wò àtòrí pé òun kò ẹ̀jẹ̀ ń jáde lára òun hmm. ó tún máa ń mú yẹn náà wá kéèyàn máa bleed. Eh, bleeding ṣé tàtinú ni àbí tá ń pè ní ṣé internal bleeding ni àbí well internal bleeding lọ́pọ̀ ọgbà tó bá jẹ́ péyàn níbi ìjàmbá bíi accident ló máa fi ń ní internal bleeding lóòótọ́ internal bleeding lè wà ṣùgbọ́n ó lè ó nírú ibi tó ti máa ń ṣẹlẹ̀ ẹlòmíì àti ẹ̀ máa bleed síta ni like a máa jáde síta ṣé onítọ̀hún ní irúfẹ́ ẹni náà ẹ̀jẹ̀ ó kàn mọ́ dà lára rẹ̀ àbí. ó lè jáde ní ibikíbi ní àgọ́ ara níbi tí àlàfo bá ṣáà ti gbé wà bóyá etí. ó lè jáde nímú etí. lójú ara pé èyí kò ń tọ ẹ̀jẹ̀ òun yàgbẹ́ ẹ̀jẹ̀ mi sọ pé gbogbo ìgbà tẹ́jẹ̀ bá ti ń jáde lára bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ ká gbọ́ yékéyéké. ó jẹ́ àrùn jẹjẹrẹ o mi sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kéèyàn ṣáà wà kó máa ṣe àkíyèsí ara ẹ̀ hmm. tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ tó dẹ̀ yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ bó ṣe máa ṣe èèyàn kan yàtọ̀ sí bó ṣe máa ṣe èèyàn kejì hmm. ṣe mọ̀ pé bára wa ṣe bágbó ara wa ṣe wà ó yàtọ̀ síra ìtara wa gbà yàtọ̀ tọ̀ ó yàtọ̀ síra so mi kàn lè sọ pé nǹkan báyìí ló gbúdọ̀ ṣẹlẹ̀ tí èèyàn bá ní àìsàn jẹjẹrẹ ṣùgbọ́n téèyàn bá ṣàti rí pé òun ṣe àkíyèsí nǹkan ní àgọ́ ara òun tó dẹ̀ yàtọ̀ sí nǹkan tó ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kéèyàn yẹn lọ sí ilé ìwòsàn kó lọ ṣe àyẹ̀wò. ẹ̀yin gẹ́gẹ́ bí nọ́ọ̀sì ìmọ̀ràn wo lẹ ní fún àwọn tó ní àìsàn jẹjẹrẹ ọ̀hún gan-an. ok gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kéèyàn yẹn <laughs> ní gbogbo nǹkan èèyàn máa ń sọ pé kéèyàn máa fi Ọlọ́run lẹ̀ bẹ́ẹ̀ni. kéèyàn ṣàfọkànbalẹ̀ kó dẹ̀ nígbàgbọ́ ní Ọlọ́run hmm. kó dẹ̀ máa lo gbogbo àwọn oògùn ẹ̀ àti gbogbo nǹkan tó bá ní kó ṣe kó ṣe lásìkò kó máa ṣe lásìkò kó máa ṣe gbogbo nǹkan tó bá yẹ ní àkókò kó dẹ̀ yàgò fún gbogbo nǹkan tó bá ní kó yàgò fún kó dẹ̀ fi rẹ̀ lọ́kàn balẹ̀ kó dẹ̀ gbàgbọ́ nú ọlọ́run dáadáa nǹkan tí màá sọ ò lè pọ̀ ó yẹ kó pọ̀ o ṣùgbọ́n nítorí àkókò wa là á ṣàṣe máa wọ̀ kéèyàn yẹn ṣáà nígbàgbọ́ nú ọlọ́run kó dẹ̀ kó fọkàn rẹ̀ balẹ̀ àti ráwọn tó ṣe rí tó dẹ̀ yé tó yé hmm. ṣùgbọ́n ẹlòmíì béèyàn míì ṣe máa gba nǹkan míì kò rọrùn o kò hmm. rọrùn pé kéèyàn gbọ́ àwọn nǹkan kan nípa rẹ̀ o ṣùgbọ́n kò ṣe ìyẹn náà ṣe òpin ayé. kò ṣe òpin ayé bẹ́ẹ̀ ni and téèyàn bá dà wọ́n lè sọ pé kí ló dé tún wà nù ayé náà téèyàn fẹ́ wà kókókókó hmm. but then just kéèyàn ṣàfọkàn ara ẹ̀ balẹ̀ kó dẹ̀ lu àwọn oògùn kó ní kéèyàn sá bólógùn ṣe ní kéèyàn sá kó lè bá ìjẹ́ bó ṣe yẹ kó jẹ́ bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá sọ fún kò ṣe tó bá dẹ̀ ní àwọn oúnjẹ pé kéèyàn máa jẹ èso jẹ oríṣiríṣi àwọn oúnjẹ tó bá ní kéèyàn máa jẹ kéèyàn yàgò fún kò tó bá yẹ kí kò ṣe pé èèyàn tó ti mọ̀ pé òun ní lung cancer kò ṣe tó wá lọ gbé kó jẹ́ òun náà máa bá níbi tó ti ń mu sìgá kó mọ̀ hmm. pé oríṣiríṣi náà like kéèyàn yàgò fún oríṣiríṣi and ìyẹn náà dẹ̀ ó dẹ̀ tún bá èèyàn tó bá hàn pé òun ò tí ì nínú kó dẹ̀ ó dẹ̀ tún bá àwọn òun kéèyàn náà dẹ̀ tún ṣọ́ra sí kéèyàn ti gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì kó dẹ̀ ká dẹ̀ rí pà ń jẹ nǹkan tó da oúnjẹ tó ń ṣera hmm. wa ní àǹfààní kò ṣe gbogbo ìgbà ni kó jẹ́ kọ́mọkọ́mọ kó yá kó yá hmm. ẹja hmm, bóyá ká padà sí àṣà àgbà <laughs> àwọn bàbá ayé àtijọ́ káwa náà máa jẹ nǹkan tó tọ́ àti tó yẹ kí ara wa lè jí pépé ẹ ṣe gan ni nọ́ọ̀sì wa kódà inú wa dùn láti gbé yín wá sí ilé agbára wa lónìí ẹ ṣe fún àwọn ọ̀rọ̀ àǹfààní àwọn gbogbo ọ̀rọ̀ tẹ́ bá wa sọ adúpẹ́ gan ni. ẹ ṣe gan olóòtú. tọ ẹ̀yin aráalé ọ̀rọ̀ ẹ lẹ ti gbọ́ yìí mo rò pé ẹ mú un lò ẹ jẹ́ ká yàgò fún sìgá ẹ jẹ́ ká yàgò fọtí ẹ jẹ́ ká yàgò fún àwọn ìpara tá a mọ fi ń para tó yẹ pé kò ní ṣara láǹfààní kankan àgàkó ṣara láǹfààní kódà yóò tún bá wa dákún duck fún àgọ́ ara wa ni ẹ jẹ́ ká mọ̀ lọ fún ilé ìwòsàn ká ṣe àyẹ̀wò wa lóòrèkóòrè ká lè mọ̀ àwọn nǹkan tó wà lára ká lè mọ̀ àwọn nǹkan bíi tára wa kù sí sódà ká lè tètè gbógun ti nǹkan tó bá yẹ pé wà lára tí ò da fara tó bá jẹ́ pé oògùn náà lè lò ní ká lè tètè fún yín tó bá jẹ́ pé iṣẹ́ abẹ náà náà ṣe ní ká lè tètè fún yín ẹ mú gbàgbé tí ká ṣe ìtìjú ká máa ṣe ìmọ́tótó lóòrèkóòrè torí ẹ ìmọ́tótó ó borí àrùn gbogbo ó yẹ ìyẹn ara kò ní jù báyìí báyìí lọ lórí ètò ìlera lọ́rọ̀ fún ti tọ̀sẹ̀ yìí ẹ darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin àwa lẹ́hìn ẹ̀yìn láwọn máa orúkọ tèmi ní Yétúndé Alánà ó dàbọ̀.